fi sílẹ̀ ò lè parun Murphy Afọlábí kú sinimá ńlá tó ṣe sílẹ̀ ó tó kú lélẹ́yìí o. The strong is not the one who is physically powerful, but indeed the one who controls himself when angry. When you're not going to die, ọ̀fẹ́ ìdáláyé ikú ló pe àwa èèyàn mọ́fì àfọlábí dààmú gan ó ṣe wàhálà jù nínú sinimá yìí tó pe àkọlé ẹ̀ ní àlàyé ọmọ ìyá òṣogbo multi million naira project ni láì mọ̀ pọ́ lọ́jọ́ ti dé tán ọwọ́ tó sẹ́gun ògbó jẹ́ ikú tí ìjà dágbére fẹ́ni kejì ẹni ló mú un lọ gbogbo wa ló ká lára omijé ojú wa ò dá mọ́fì padà ó lọ kọ̀kọ̀ bí ẹni tún lọ́rùn akẹ́gbẹ́ ẹ wo mi lẹ́gbẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn tó kópa nínú sinimá yìí àlàní ọmọ ìyá òṣogbo bẹ̀rẹ̀ látòrí òǹgàn fúnra ẹ̀ mọ́fì àfọlábí yínká quadri akin lewis ọdúnládé adékọlá fẹ́tí àbálògùn ak akínọláìyá yomi fábíyì wùmí ajíbóyè àfọ̀njá ọláníyì sanyẹrù ṣẹ́gun ògúngbè jíde àwòbọ́nà kẹ́bí ìkejùbà ìrètí ọ̀sàyẹmí ayọ̀ọláìyà ẹniọlá àjàó babatí dìgbòlùjà ọ̀túnbọ̀ ọmọ ajíbíkẹ́ victoria ajíbọ́lá ọmọ lókà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ star studded ní gbogbo wọn ló patu rẹpẹtẹ ẹ wá wò báyìí legacy tí mọ́fì àfọlábí fi ilẹ̀ rè ọ̀nà kan ṣoṣo tó kù tá a lè fi support effort tiẹ̀ ó wo sinimá yìí ká tún máa tún wò lọ́gán tó bá ti jáde sórí youtube yorùbá plus látọjọ́ monday november twenty ọdún yìí alani ọmọ rẹ̀ òṣogbo Òṣogbo gbáraba sinimá ńlá tí Murphy Àfọlábí ṣe gbẹ̀yìn ni Àlàní ọmọ ìyá Òṣogbo gbogbo èèyàn káàkiri àgbáyé ẹ ẹ bá wa wò kẹ́ ẹ tún wò tún wò inú wa dùn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun. torí kíní yìí ni wọ́n ṣe parọ́ fún ẹ̀mí. Oh my God! mo ti gbẹ ẹgbẹ́ Tomisin <laughs> loves you. Exactly. What ti the trademark. Oh máa mọ̀ pé àní to wà lára tó bá ti rí. Kí ló fẹ́ fi ẹ̀dá ìsọ̀kọ mi? Ẹ̀yin tó jẹ́ kẹ́ wà nù yàrá. Èmi náà lẹ́yìn. Èmi náà lẹ́yìn tí mo lè fi ti géètì. Ẹni nǹkan tó jọ wíìgì lórí ẹ̀yẹ kì í ṣe wíìgì o. Òṣùká ló ṣe sórí ọwá gbé You are the best, but any other woman méjì pèsè. ọ́fíìsì wọ́n wà lọ́fíìsì pẹ̀lú new chief. mo kú ọ̀kadà. Where do we start from? bẹ́ẹ̀ni sọ̀rọ̀ kí ni mo bá ikú ló máa pa ọkọ̀ tèmi kọ́ lẹ́nu gbà. ẹni tó yẹ kó kan kéèjì kó gbé pamọ́ sínú ẹ̀. ó ti gbaṣẹ́ lẹ́nu ẹ̀ nìyẹn kẹ̀dẹ̀ máa ràn kí wàá ní tèmi. justice orí Instagram you are very stupid. This case is not taken ọmọ ilé parẹ́ sí ọlọ́run. ẹnikẹ́ni tó bá rò wípé mi àti mákindé a ò ní fẹ́ ra wa ọlọ́run ló máa dá ìjọ láàrin èmi àti ẹni. ẹni tó máa yí rẹ fast olúwa lẹ́gbẹ̀ẹ́. ọjọ́ tí ń bá mi ọgbẹ́ tó ń ṣe kókó òun lọ́rọ̀ ẹ̀ máa yé mi. you are welcome. ìwọ ní kọ láti ọrùn. Uh, actually. Pàwọ́tà mẹ́lọ̀ kò gbé sáyà yìí ni wọ́n. Àgbálùmọ̀ náà tó. Ọlọ́run ló fà wọ́n. Wá gbàgbé! ti tọ́ fún un ó ní mo ti lóyún mi ò dẹ̀ lè jọ́. ó fọ́nà balẹ̀ gan ni o dúró rárá. mi ò ní gbà mi ní kàkà kó fi mí sílẹ̀ màá pa ẹ́ lọ́nà mi ò mi ò mi ò mọ ṣeré o mo ṣeré gbọ̀ngàn nìyẹn ah. wọn náà ti rí wọn fi ẹwà ẹ pamọ́ nílùú yìí tó ti wá lọ ni àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ o àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ wọn a máa dọ́gbọ́n dọ́gbọ́n ṣe àwọn kọ̀ọ̀kan láti gbé ògo ẹ̀ pamọ́ láti gbéràwọ̀ ẹ̀ pamọ́ wọ́n lè fọwọ́ bojú ẹ̀ báyìí pé kí wọ́n máa yẹ ọ tó bá tó àsìkò tọ́lọ́run fẹ́ gbé èèyàn jáde á ti fà yàn hmm. rí mi bí ọ̀rẹ́ <laughs> lè lè bí ẹni tó lè fọ̀rọ̀ lọ lè lè bí ẹni tó nífẹ̀ẹ́ ju àwọn èèyàn ẹ lọ. wọ́n ah. ṣọ́ ṣàgbádùn àwọn tiẹ̀ ṣá. Hmm. gbádùn ìgbádùn is an understatement i really really enjoyed myself eh, ìgbà tí mo jáde yẹn àwọn nǹkan mèremère kan tí mo rí eh, mi ò rí láyé tiwa lọ́hùn ká má parọ́ ayé ní bíbá ó dùn ju tiwa lọ́hùn. ohun hmm. tí mo fẹ́ gbọ́ kọ́kọ́ kọ́kọ́ nìyẹn. Ah orí yìn tí mo fẹ́ gbọ́ gọ́gọ́ ló ti fún mi yẹn ó ti yí omi jọ oúnjẹ lọ ládùúgbò gbogbo tí mo ṣe àti tí mo yìí máa ṣe kékeré rere yìí sọ̀rọ̀ ẹni tí ò bá gbé oúnjẹ tí wà mí hmm. tí ò ṣeun tá à ṣe ń bì bí ayé asán ló wà o mi ò sọ pé wá ayé asán náà mo ní bí ayé asán ló wà. nǹkan mèremère mi wà tí màá fojú ẹ̀ kan tí wàá rí ṣe báwọn gáàsì mi ló gbé ẹ jáde èmi fúnra mi máa gbé ẹ débi tó dé rí màá gbé ẹ wọbi tí ò yẹ kó wọ tó jẹ́ pé irú àwa là ń wọbẹ̀ màá ní kó síwájú àjòkó ṣáájú wọn O tí ì ríbi tí òkè méjì tó ti ń dì mọ́ra wọn rí ò tí mọ̀bi tó bí ti wáwọ́ síyàn tó sọ̀rọ̀ àgbé <laughs> nǹkan sínú ẹ. <laughs> ṣé pé àwọn nǹkan tí mo rí lè ní àwọn nǹkan míì tún wà tó tún jù yìí lọ. ẹyọ kan lórí nínú ọgọ́rùn-ún ah. so ẹ balẹ̀ má gbé ẹ rìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ni nǹkan tó fi ṣeré bí ọmọ ìjò yìí àwọn èkìtì wa ní kékeré ọ̀kun ké o mọ̀ tó mọ̀ kékeré kọ́ ni ké. ọ̀tá ọ̀tá ọ̀tá kí ló ṣe. Um, àsìkò tí tó fún mi láti lọ bàbá mi pè mí. Ah, àsìkò mélòó ló ti lò ń bí tó ló fẹ́ máa lọ àti pé ṣe ń lo fóònù ní ayé tiyín lọ́hùn yẹn. rárá o àwọn ò lo fóònù láyé tiwa lọ́hùn àmọ́ ó ní bí bàbá mi ṣe máa ń pè mí tó bá fẹ́ rí mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yà bàbá mi ó wà lára tèmi náà so ó máa ń. jẹjẹ tiwa dáàdì ẹ wà nínú ẹ. yes. báwo. ìyẹn ò sọ̀rọ̀ ilé tọ́jú ló máa yẹ sọ fún dáàdi ẹni ní ìlera yẹn wípé òun bí sí. Ah, mm mo ní láti rí yẹn I'll see you later. fojú rẹ̀ wo ni fura kò sọ ṣá kò sọ. Danladu Danladu onílé ńlá onílé ńlá. kí ló dé tí o gbàṣẹ lọ́wọ́ mi kó o tó lọ sóde ayé tó sì mọ̀ wípé ọmọ adarí wọn wọ́n kún fún ìwà ìkà àti ọ̀pọ̀lọpọ̀ eré. ẹ má bínú bàbá mi ọ̀dọ̀ jagun ni mo wà. jagun. bẹ́ẹ̀ kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa àti Jagun àti wípé ṣé nítorí rẹ̀ lọ sí pẹ́ tó bá lóde ayé. kí ni ìbáṣepọ̀ tó fẹ́ wà láàrin èmi àyòdá ńlá dùn onílé ńlá àti ọmọ adárin wọn. dúró ṣé kìí ṣe ìfẹ́ ni mò ń wò lẹ́yìn ojú rẹ̀ kó má lọ jẹ́ pé o fẹ́ máa nífẹ̀ẹ́ ọmọ adarí wọn rárá o bàbá mi ìfẹ́ bíi ti báwo. Ah, ó dà wá tẹ́tí rẹ̀ kọ́ ọ̀pọ̀ mi láti òun lọ n tún gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ lóde ayé mu láṣẹ kí n lọ. mo ti gbọ́ bàbá. ó ó jẹ́ ẹni bá nígbà olùgbàjámọ̀ tó ti kọ́ tó hm? ti ró. olólù wákàtí kúkú lóde ayé. bẹ́ẹ̀ ni àìmọye ohun mèremère tí mo rí lóde ayé tí ò sí ní ayé tiwa ń bíbá. Hm. èmi wò wípé kí n padà lọ sóde ayé kí n lọ lọ ọjọ́ díẹ̀ lọ́hùn mi. Mm-hmm. mo dẹ̀ ń bi ẹ́ léèrè ọ̀rọ̀ kó lè gbà mí nímọ̀ràn ó ò dá mi lóhùn àtúndá ṣé kò sí. ọ̀rọ̀ ẹ ti yé mi o ò lè sọ̀rọ̀ kò sẹ́ṣọ̀nú afẹ́fẹ́ kankan tó lè dá sẹ̀ríà fún yín bíbá torí mo ti di gbogbo wọn létí. lóòótọ́. bẹ́ẹ̀ ni. ẹ tọ́gbọ́n wa rí bẹ́ẹ̀ àwòrán tó yà lóde ayé yìí ó rẹwà púpọ̀ o kò sí níṣẹ́ ló dàbí egbin òde ah. ayé dáa ẹ àmọ́ o ṣé bàbá rẹ ṣó fọwọ́ sí i. Ah, kékeré ni ti bàbá mi ah, mo mọ nǹkan tí mo lè sọ fún wọn tó fi mí bínú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó burú pé kó o lọ sóde ayé ṣùgbọ́n ọ̀tá ọ̀rẹ́ mi koríko sùn mí ó wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóde ayé o torí bàbá mi bàbá amòye ròyìn àwọn èèyàn ayé fún mi wọ́n jẹ́ kí n mọ̀ pé èèyàn bí ni wọ́n ìwà burúkú tó wà náà mi nìyàn ó lé ìwà èrí ọ̀tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ó pọ̀ lóde ayé parí bá kú ẹ̀ ọ̀dàlẹ̀ ni wọ́n kọ́ ṣọ́ra kó ṣe kò dáa. ọ̀rọ̀ kúkú yé mi èmi náà kọjá mi tí n bá dòde ayé. inú mi dùn ọ̀rẹ́ wa. o ṣe. tọ̀rẹ́ mi yorùbá sì ń yà gíàlù gíàlù kábíyèsí ti máa wọ láfi. ìgbìmọ̀ Yes. You are back. Of course I'm back. Well, we miss gbogbo ọ̀rọ̀ To tó máa ń bá mi sọ. Nǹkan tí mo ṣe padà wá Really? Yes. We, ò máa mú ẹ ṣeré. my mm. beautiful gan máa ní. Wow. <laughs> Thank you. Tó bá sọ embodiment of beauty, ó hmm. You can say that again. Oh, really? Mm-hmm. <laughs> ọlọ́mọ yẹn wò mí gangan bó ṣe padà dé kò wò mí kó tún padà lọ́mọ ó rí bí mi ò ṣe mọ̀ mi ò mọ̀ mo yẹ lè kú gírí wá báyìí torí mo lè dìde ǹsìn kó tún ṣe píọ́m. Ah, no no no èyí tí mo wá yìí mo máa pẹ́ dáadáa láyé yín bíbá yìí. lóòótọ́ bẹ́ẹ̀ni. tí dáàdi ẹ bá tún pè é pé kó máa bọ̀ nǹkan. dáàdi mi bá o dáàdi mi ò lè rí mi pè nígbàkúgbà tó bá wọn torí gbogbo ọ̀nà tó máa fi bá mi sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mo ti dé pa bẹ́ẹ̀ni torí mo ti dí gbogbo àsopọ̀ tó wà láàrin wa gbogbo bó ṣe lè rí mi pé mo ti dí gbogbo. ìgbà tó bá mú ẹ ló lè kúrò lọ́dọ̀ mi. wọn lè rí ẹ. àtọ. Hmm. kí ni. màá rí ẹja yìí tó kò lè jẹ. are you serious. gbogbo àwọn ibi tí mo sọ pé mo fẹ́ gbé ẹ dé tẹ́lẹ̀ eh. màá gbé ẹ kọjá bẹ́ẹ̀. Hmm. Hmm lọ gbẹnu sá lọ láyé tí bí wọn gbẹnu sá ara àdùn ayé tí bí ni ah. Ah. Ah. irun ló ti wọ̀ mí lẹ́nu ètè náà máa ń fi kété jẹ́ kí n mọ èyí ká ń lé yìí. Kìtì.

bá jí ají tòun tò gbóró bẹ́kùn bá jí ají tòun ti jà bí èmi jáládùn nílá bá jí bá jí tòun tagbára mi kọ́nàkọ́nà orí àgbọn ò lè mú mi àgbọn ìjì oníjà kó dominú àgbọn nù. Ah. kí ni í ní àyín ọ̀pá ikú arínú eku ọ̀pá ẹja arínú ẹja fàdò bá gbàdó mi àdó arínú ara wọn ẹ làrọ̀ wá ó yá ẹ làwọn mi níbi tí ìjì ti jà wá. Ah ọ̀tá ọmọ mi. mo ti ṣe ṣiṣẹ́ mo ti tàpá sófin àṣà àti ṣe wa lọ́hùn. ìjìyà ńlá dẹ̀ ń bẹ fún mi. ṣé wọ́n wá nú ẹ pé kémi àti ẹjọ́ lájọṣepọ̀ ní báyìí. mi ò gbọ́dọ̀ bá ọmọ adẹ́rìn-ín lájọṣepọ̀ èèwọ̀ ni. èèwọ̀ kan kò sí tó burú ń bẹ̀ ara àwọn júùjù ara àwọn nǹkan burúkú tó fi bò yín lójú tẹ́ ẹ̀ fi ríran nìyẹn ó rí pé o dress tán o múra tán mo dey appreciate ẹ gẹ́gẹ́ bí obìnrin àwọn èèyàn ń rí ẹ wọ́n mọ̀ kó obìnrin ni ẹ ṣé eléyìí tó fárí kodoro yìí ṣé òun ló fi jóbìnrin tí gbogbo oṣù yọ lórí ẹ̀ ṣé òun ló fi jóbìnrin o dé wíìgì sórí o máa ṣe irun o máa lọ sí salon wọn máa dírẹ́sì irun ẹ o máa jọ obìnrin àwọn èèyàn máa rí bíútì ẹ o rí pé yẹn make sense mo appreciate ẹ káàkiri ara àwọn nǹkan tí mò ń sọ nìyẹn ara àwọn ìgbádùn láyé tiwa tá a wà ń bì òun ni ìbálòpọ̀ ká gúnra wa òun ni ká rúnra wa bá ṣe rọra rúnra wa ẹ ó fún mi mo fún ẹ kí lè ṣe pé ìwọ náà gbádùn ẹ mo wà lórí ẹ tó o bá ṣe rí mo fẹ́ dìde òun fàdí mi padà mo fẹ́ dìde òun fàdí mi padà ọ̀tá ó máa jẹ́ kó mọ́ ẹ lára ni a máa máa gbádùn ara wa pẹ́ títí kó o lè já nínú ìdè tán fi ẹ́ sí inú ìdè ló wà o inú ìdè ló wà ọ̀tá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀tá ah, wo fọkàn ẹ̀ balẹ̀ kò sí tó máa ṣẹ́ bùwà mi pẹ̀lú ẹ̀. lọ wẹ̀ kékeré mi ṣe yìí màmá kọ ẹ díẹ̀ díẹ̀ ni èyí tí mo ṣe tó ń complain missionary náà pé dọ́gì wà ó ní mo máa tún ẹ kọ́ sìn by the time tó bá gba dọ́gì ọ̀tá o ò ní ronú àti wọnú òde mọ́ wàá mọ̀ pé ayé tó wà yìí ayé ìgbádùn gangan fẹnu ko ọmọ adarí òun lẹ́nu. Ah. ẹ̀fọn àbẹ́ẹ̀dì. Ah. ọ̀tá náà ni èèwọ̀ òrìṣà ajá ò gbọ́dọ̀ jó. ó dáná ọ̀tá mọ́ ọ̀bọ̀ ńlé ọ̀tá ọ̀tá ah. ó máa ń pọ́ mọ̀ mi mọ̀ mi màdá mi lóhùn ọ̀tá ṣọ́ọ̀ gbọ́ kí bàbá rẹ̀ ń pè ọ́ ni ọ̀tá. Ah èèmọ̀ hmm, n ò ń pọ ọmọ mi ọmọ mi mà dá lóhùn. irú ìwà wo ni ọ̀tá wù yìí tó sì mọ̀ pé irú ìwà yìí ó léwu fún òun gangan. gbogbo wa la mọ̀ wípé ìwà burúkú gbáà ni ọ̀tá wù yìí tó sì lè ṣàkóbá fún ìlú jògùn ayé àti gbogbo olùgbé rẹ̀ àmọ́ o ohun tó ń kọ mí lóminú ni pé báwo ni ọ̀tá ṣe jẹ́ kí ọmọ adarí irun kó sí òun lórí pẹ̀lú gbogbo agbára tí ń bẹ lára rẹ̀. kì í ṣẹjọ́ rẹ̀ gbogbo wa la mọ̀ wípé inú ọmọ adarí irun ó kún fún ẹ̀tàn àgàbàǹgebè irọ́ àti ète. tó bá rí bẹ́ẹ̀ kí kábíyèsí ọba wa dánládù. ibà ibà ibà ṣe. ọmọ adarí orin ti wá tán ṣoṣo báyìí o ó sì di dandan kí wọ́n rí jà ṣoṣo. àmọ́ o gbogbo alámọ̀ wípé àlàáfíà ìlú wa òun ló jẹ wá lógún o. bẹ́ẹ̀ ni ó ṣe kókó. ẹ̀yin olóyè ẹ lọ gbé ìgbésẹ̀ pé kẹ́kẹ́. aládùn onílé ńlá ṣé kò sí tí mo rí ẹ lóde ayé. ọ̀tá. bàbá mi. kí ló dé tí o fi ara rẹ sílẹ̀ fún ẹ̀gbìn ọmọ adárúurú láti wù wọ́ lójú. àbó ti gbàgbé ni ipe ìwà tó o wí lè kó ìparun wọ ìlú jìgún ayé ó wá já okùn tó so èmi rẹ pọ̀ tó o sì mọ̀ pé kò sí ọ̀nà míì fún mi mọ́ láti pè nígbàkigbà tí mo bá fi pè bàbá mi ẹ má bínú mo mọ̀ọ́mọ̀ já okùn tó so wá pọ̀ jù ayé tí gbogbo yín ń gbé ní jigun ayé yẹn ayé yẹn ti sú mi mo ti tó ayé àwọn ọmọ adarí wọn wò mo rí pé ó dùn ju ayé tiwa lọ. ẹ gbà mí ọmọ mi ọ̀tá lẹ́nu rẹ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ó mọ̀ wípé mi ò ní àkókò púpọ̀ láti fi orí ìtẹ́ sílẹ̀ tó bá jẹ́ lóòótọ́ èmi ń bàbá tó bí ọlọ́mọ mò ń pa láṣẹ fún ọ báyìí kọ́ ọ gbéra kọ́ ọ tẹ̀lé mi lọ sí jùmọ̀ ayé nítorí kò sí àyè fún ọ láàrin ọmọ adarí wọn. bàbá mi ìyẹn ò lè ṣeé ṣe bẹ́ẹ̀ ni èmi ò lè tẹ̀lé yín padà lọ sí ìjìgún ayé ah, ẹ wò kò sí ẹgbẹ́ kankan tó lè gbẹ̀mí kúrò mi báyìí torí èmi ti fẹ́ ra kú. ọ̀ṣìnkì. mo ti fẹ́ ra kù bàbá mi. ọ̀tá ọ fẹ́ ra kù fọ́ọ̀mù adarí mi ọ fẹ́ kù. Ah! Ah! ọmọ yìí jẹ́ ìwọ ọmọ yìí kó bá mi ọ̀tá níwọ ọ̀fẹ́ ah! rà kù. Danladu. Danladu. Iye ibare o. ibare o. Ọkùnrin ogun. Danladu. Danladu. Danladu. Danladu. Ìbàrẹ̀ o. Hmm. ó ti ṣe díẹ̀ tí mo ti wà ń bí tí mo sì ṣàkíyèsí wípé òun ronú ni. bẹ́ẹ̀ ni nǹkan kan. ọ̀rọ̀ ló ń pa ọ̀tá àbí. bẹ́ẹ̀. ó yé mi sórí lóòótọ́ ni pípọ̀ rẹ kò rí kóṣùn níwọ̀ àtọ̀tá àmọ́ ó kò kí n jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. ọ̀rọ̀ rẹ yé mi gangan àmọ́ ṣé ó sì ṣeé ṣe kí ọ̀tá padà sínú ìlú yìí. <laughs> Ah, bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni nítorí pé ó sì kú ọjọ́ díẹ̀ fún láti padà àti wípé ọba wo ní fọwọ́ lẹ́ràn kó wo ọmọ rẹ̀ kó rìn lọ láìpẹ́ ọjọ́ ah, àmọ́. Ah, ṣebí ọmọ bàbá mọ̀ye nìwọ náà ó sì yẹ kó yí ẹjọ́ èmi lọ bàbá mọ̀ye tó jẹ́ wípé wọ́n pẹ́ lórílẹ̀ yìí tó sì jẹ́ wípé ìran kẹwàá wọn làwa ń ṣe wòmí ó yẹ kó yí ẹjọ́ mi lọ. ìgangan hmm? òótọ́ ló sọ mm-hmm. ìyẹn túmọ̀ sí wípé màá ṣe fi ojú mi méjèèjì màá fi kàn ọ́ta bẹ́ẹ̀ ni o. o ṣe ọ̀rẹ́ mi o ṣe. dáńládù o dáńládù onílé ńlá ẹni bá dáńládù nínú gbòòjò bọ́ bá gbé mú òun tọ̀hún fi kú ṣèfàjẹ́ ni béèyàn bá dáńládù nínú gbòòjàmọ̀ bí ò bá kí olúwa rẹ̀ rúgi oyin ni ògùn bẹ lé ògùn bẹ lóko ògùn fímọ làkàlàkà sọmọnù agbára ń bẹ pẹ̀lú bẹ́ẹ̀ níná wà dáńdádù ó ṣe sọná sí wọn láyé òdì kejì lọ́hùnún kí gbogbo wọn ó jó térútérú kí wọn lè mọ̀ pé agbára ń bẹ láti bìkan ju bìkan lọ dáńdádù pitú ọwọ́ ẹ̀ hàn wọ́n jẹ́ káwọn adarí wùrú wọn mọ̀. bá a mòye. mo ń jẹ́ kò kúkú ṣe pé mi ò mọ ohun tí mo lè ṣe bẹ́ẹ̀ mo mara tí mo lè dà hmm. àmọ́ tí n bá ní kí n fi bó ṣe ń ṣe mí kí n fi wùwà kí n dá sẹ̀ríà tó tọ́ àti tó yẹ fọ́mọ adarí wọn ó ṣeé ṣe kí n kó bàjẹ́. Mm ọmọ mi ọ̀tá ó sì lọ sí hmm. Hmm. Hmm. kí wá gan-an ló fẹ́ jèrè mi àfiyèsí nígbà tọmọ kan tí mo wò lójú tó bá lọ dáradára sí mi. àfiyèsí ńlá ńlá dùn kò lákàyè ọ̀rọ̀ ńlá ni nítorí wípé bá a bá ní ká bínú ká lọ agbára ó ṣeé ṣe kọ́ta ọba odò lọ bá a bá sì ní pé ká máa wò kọ́ta ó má padà sọ́dọ̀ wa ẹ̀yìn gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí ìlú wa ò ní tètè rojú bẹ́ẹ̀ ni ò ní tètè ráàyè ọ wá dàbí ìgbà tí ọba rán ní iṣẹ́ tó ọba kù iṣẹ́ ọba ò ṣe má jẹ́ bẹ́ẹ̀ ló ọba ò ṣe bínú wọ̀. ọ̀nà tí wàá dórí àpáta pín sí méjì ibo là á yà sí kò yé mi á ó gbèrò ó gbọ̀gbọ́n ó gbọ̀gbọ́n ó gbọ̀gbọ́n ó. síbí báyìí ó ń ronú ni ó bá mi sọ̀rọ̀ ó ṣe nǹkan kan what's going on. ewu làwọn ọmọ bíi ní ọ̀yọ́ náà ọmọ tó ń ṣe mí ò dẹ̀ tún tọ́ ọ̀bọ̀ mi lẹ́nu gbogbo nǹkan tí mo sọ pé ó máa ṣẹlẹ̀ kọ́ ló bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yìí mo sọ pé mi ò fẹ́ jà dáadé mo ní mi ò fẹ́ rógun bàbá ẹ̀ mo ti dá yé kejì mo mọ bí bàbá ẹ̀ ṣe tó mo mọ bí wò fúnra rẹ̀ ṣe tó ó wá sọ wípé kí ló ṣe mí ó rí pé mo ti kú tán mo kàn ń sọ̀rọ̀ ni bàbá ẹ wá síbi láti wá kìlọ̀ fún ẹ ká lè mí ká lè mí ká lè mí níwájú ìjì láti bàbá ẹ bá bínú tán ká lè mí. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ náà pé kò fọkàn balẹ̀ kò sí nǹkan kan. nǹkan wà ọjọ́ sí tí wọ́n mú mi wá sọ̀dọ̀ bàbá ẹ̀ bàbá ẹ dìdí wò mí lójú báyìí ló sọ fún mi wípé ìjọkíjọ tí mo bá da ẹni tó mú mi wá sọ́dọ̀ yín kó máa mú mi kúrò lórí ìpẹ́ ẹni tó mú mi wá nìyẹn o bàbá ẹ wá dìdí wá sínú ilé mi inú ilé mi àbí kí ló sọ bàbá ẹ dìdí wá sínú ilé mi ò rí pé mo ti kú ah, wo wo wo má tàn mí ẹ̀mí fara mi mọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú tó wà nílẹ̀ yìí mi ì máa lọ para mi dànù ni mo dìde mo lọ para mi. Ah, irọ́ irọ́ irọ́ kò ọ̀rọ̀ yóò tó èyí tó máa fi parí. ọmọ ènìyàn jẹ ikú yájẹ sí lọ tí bàbá ò bá pa mí lójijì tó bá kàn bí ẹran ara mi tó fọn ká sí gbogbo àdúgbò àbú tó ní kí n máa yáwó rẹ káàkiri ibo ni mo fẹ́ ṣàgbọ́lódé. sọmọkọ ah. tó ṣẹlẹ̀. Ah, ìwọ nìyí sìn o mọ bó ṣe lè ṣe bàbá ẹ kàn máa dé ni tí bàbá ẹ bá dé bí ni mọ̀ bàtọ́ máa dákọ̀ fúù ìwọ náà ìwọ náà wàá tún yọ sí bàbá ẹ fù ú tí bàbá ẹ bá ṣe dán mẹ́ṣe tán wá lọ fù ìwọ náà lọ fù ẹjọ́ máa fù fù fù fù ara yín kí lèmi fẹ́ fù ẹ máa disappear abẹ nígbà ìfẹ́ lọ́ra nǹkan ní títì. kọ́tà mi fún ìpamọ́ máa ṣe ní sẹ́yà ah, mo ń rò bóyá kí n bí agbára tó wà náà tèmi kí n bí fún ẹ. Um, since tó jẹ́ pé ẹ̀yà ara bàbá mi òun ni mo pè sí ara tèmi ò fi lágbára tí bá gbé fún un á lè fi owó balẹ̀ ẹ̀rù ní máa bá a ní ìdúró like this. kí ni mo ṣe fún ẹ ìfẹ́ àti gbogbo tí mo ní ni mo fi mọ̀ ẹ́ ikú ìwọ náà tó fi lé ní káàkiri tí bá gbọ́ èyí agbára tó wà lára bàbá ẹ̀ òun náà ló wà lára àlọ́ náà nítorí wọn wípé tí bàbá ẹ̀ bá ṣe fù déèsì agbára bàbá ẹ̀ wò lè ka ẹ̀ òun tí bàbá ẹ̀ bá sà sí ẹ̀ ìwọ náà sà sí bàbá ẹ̀ padà. nítorí sẹ́yìn fún lájọ ní. agbára kan náà lẹ́jọ́ ní agbára yẹn ni wọ́n wá fẹ́ gbé fèmí. ẹnu so that ìwọ àti bàbá mi máa lè jọ wà ní same level ẹ̀rọ nígbà ẹ̀tọ́ bá dé gbà wọn ò dé nílé ìṣe kọ́kọ́ fún un náà. mi fẹ́ igbó dídí olùfẹ́ fẹ́ dagbara ẹ mú o kí bàbá ẹ dagbara tiẹ kó o mo máa lọ parabidanu ni mo máa lọ parabidanu ni. Ah, ah, ọkùnrin jẹun kiri ló má para ẹ jẹun fún lágbára yìí. báwo ló ṣe fẹ́ fún mi tó lo fẹ́ fún mi lágbára báwo ló ṣe máa fún mi tó máa fi easy bẹ́ẹ̀ tí bàbá ẹ ò ní mọ̀ kó fẹ́ fún mi lágbára kan bó ṣe sọ ìkan bàbá ẹ lè ti mọ̀ kó fẹ́ fún mi lágbára. mo mo sọ wọn pé mo ti dí gbogbo ọ̀rọ̀ tó fi máa gbọ́ mi. bàbá ò ní mọ̀ kó fẹ́ gbàgbára fún mi wo o máa tún máa mú mi lọ síbi kan sì fẹ́ gbàgbára fún mi àbí tó lè gbé fún mi nínú ni nǹkan tá a lè ṣe ń bí we don't have to go anywhere. mi ò fẹ́ mi fẹ́ mi fẹ́ má pa mí dànù mi ò fẹ́. ṣé kí ni. jẹ́ kí n fún un. mo ní mi ò mi ò fagbára tó fẹ́ fún mi mo ní mi ò fẹ́ fi mí tí wọ́n máa para mi kí n para mi dànù. ah mama para mi jẹ́ para mi o jẹ́ para mi o. ayé lọ kọrin kése lékèlékè wọn kì í ṣe yalẹ olùmọ̀nà wọn kì í ṣe yòókùnkùn gbogbo ṣókó ké yeye lórí rẹ ìmọ̀ wọn ò ní dalẹ̀ gbogbo ọ̀tá kan ké yeye lórí rẹ ìmọ̀ wọn ò ní jọ jagunmọ́lù ò dìde. fọkàn ẹ balẹ̀ wọ́n ti mú ìlérí kì í ṣẹ̀rù ọmọdé àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé ẹni tó bá jù ní lè jù nínú. lè jù nínú lè jù nínú. Danladu Danladu onílé ńlá onílé ńlá. tà á ó sì fi ọwọ́ ara rẹ̀ kó sí páńpẹ́ ọmọ adarí orin. very happy abẹ́ ẹnu ẹ̀ lóyà lóyà lóyà gbà big two pick two. Set out at four tó bá fojú kàn mí òtún bá yé wọn. erin lákàtàbù ni mí koríko tí mo bá tẹ̀ mọ́lẹ̀ ò tún gbérí mọ́ jagun lọ́jọ́ tí mo kọ́kọ́ fojú mi kàn ni mo ti rí ìwà ìdàlẹ̀ lẹ́yìn jù rẹ ṣùgbọ́n ohun tí mi ò mọ̀ ni pé èmi gangan ló ń bọ̀ wá wọ ọ̀dàlẹ̀ náà sí. nínú orúkọ mi òun ni ọ̀dàlẹ̀ wà kékeré ni pé mo dalẹ̀ rẹ àbọ̀gbọ́n mo fẹ́ ba yí ẹ̀ jẹ́ gangan ni o ṣé wọn lọ dọ́rùn eléyìí wò. bẹ́ẹ̀ ni èmi ni. mo mọ̀ pé eré lásán ló ṣe ní wọ̀ babaláku gbagbagbagbagba tó bí ẹ ó lè mí jẹ ẹranko nìwọ nínú ẹgbẹ́ ẹranko yín ni kó ti máa gapá kó máa ṣakọ láàrin tèmi èmi àpá ẹ ọgbọ́n wà lórí tèmi ọgbọ́n èèyàn jọgbọ́n ẹranko lọ èmi gbọ́jú ẹ lọ́wọ́ mi jókòó sí o tó o bá fẹ́ kú òbí ní òhù ẹranko ni ẹ máa bọ́ ẹ sí òkú àṣírí atú lójú àwọn èèyàn kó tó di kó o padà. èmi. èmi jágun máa ṣàkẹ́ni. èmi jágun onílé ńlá àpátápá ọ̀rá ọkùnrin ogun ẹṣin jí ó jí tòun tèrè ẹkùn jí ó jí tòun ti jà erin tí èmi já ládùúgbò tẹ̀ mọ́lẹ̀ ò tún gbé láéláé. ẹ ibi tó rí ẹ ti bá burú nìyẹn gbogbo ohun tó sọ pátápátá àwọn ẹranko ẹgbẹ́ ẹ ló ń pè ó ṣe dárúkọ èèyàn èmi kẹjẹ rèé ọba gbogbo ẹranko pátápátá ni mí wọ́n àpátápààrà tó ń pẹrẹ tí àpáta ẹ ò bá wá bí jókòó sí kúárì wà ní ayé tiwa bí máa là ẹ ni wọ́n máa tà ẹ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n máa fi bẹ̀rẹ̀ wọ́n máa fi kọ́lé àbọ̀gbọ́ àpáta ẹ wọ́n fi kọ́lé ńgbà tó bá fọ̀ tán. ilé omi kí ló sọ kí ni ṣé mi ni. Oh! doctors yẹn máa wá chẹ́kì bp ẹ o wàá kúrò láyé yín tó wà wá wá sáyé bí wọ́n á gbé ẹ lọ sí hospital wọ́n á tẹ̀ sórí bẹ́ẹ̀dì wọ́n á yọ gbogbo wèrè wọ́n á yọ kúrò lára ẹ̀ alẹ́ èèyàn lè mí èèyàn ni mí gbogbo tó o ní tó o fi ń ṣakọ ohun tó o ní ló wà lára mi ọpọlọ làwa ni mo ti lò fún ẹ ẹranko ni wọn mo sọ kí nìkan lẹ́ẹ̀kan tí o bá fẹ́ kàn dín nínú yọ mo fún ẹ ní ìṣẹ́jú kan sí dúró bí màá bọ́ ẹ sí ìhòhò màá pe àwọn television station wá wá wá rìkọ́dù ẹ̀ ìwọ ìdúró dúró. ó ṣe lọ ó ṣe lọ ọ̀nà ni ẹ́ ọ̀nà ni ẹ́ fóòtù fẹ́ẹ̀ tẹ̀ ò ní kankan èmi ló wá ṣàkánwájú ẹ̀ agbára ni mò ń wá mo ti rí i ipò tiẹ̀ tí wọ́n lọ inú tún ti ń bí mi ibikíbi tó wù kó wà ibikíbi tó wù kó rìn sí màá tún bá ẹ níbi tó wà iná dà. èmi èmi já ládùn onílé ńlá ẹ bọ́ra jìgbìnì àpáta pààrà ọkùnrin ogun èmi ní jagunmọ́lú dojúkọ tó sì mú jẹ tí kò sì sẹ́ni tó jẹ́ dáṣọ́rú rẹ̀ ṣòro níwájú mi mo wá di omi tútù nítorí ọmọ. tí ò sì sẹ́ni tó jẹ́ dáṣọ́rú rẹ̀ ṣòro níwájú mi mo wá di omi tútù nítorí ọmọ. orí ẹ burú orí ẹ dàrú you are sick mo ti wà nínú afẹ́fẹ́ lókè lọ́dún ẹ̀ tí mo ti ń gbọ́ gbogbo ọ̀rọ̀ òṣì tó ń sọ. ṣé mi lo èmi ló ń halẹ̀ mọ́ bí ó ṣe sọ gbogbo ẹ̀ lọ́dọ̀ mi náà kó tó di kó lọ kí ló mú ẹ tó fi sá lọ sọ fún mi kí ló fà tó fi sá lọ. agbára wà lóòótọ́ àmọ́ agbára máa ń lópin ipò wà lóòótọ́ àmọ́ ipò ń lópin kò sí ẹni tó lògbà títí ayé tá a rí kò gùn bí ọ̀pá àbọ̀ ẹ̀ lọ́ọ́. ẹnu ó bọ̀ ó bọ̀ bọ̀ ó bọ̀ ó ti wà lórí ibẹ̀ yẹn ó agbára tó wà lára ẹ áàpù ni áàpù tó kù ìbí ló wà mo dẹ̀ máa gba áàpù tó kù lára ẹ bá gbà mọ́ tèmi èmi ò ní kọ̀ọ̀tù mi ò gẹ mi máa gbé lọ́nú láyé tiwa ibẹ̀ ni màá ti máa agbára tí bá gbà lọ́wọ́ ẹ, àbó gbọ́ mi. orí ojú ọjọ́ sí rèé tó ti ṣe bí fàdá tó sọ fún mi pé kémi má dalẹ̀ tó o mọ̀ pé awo dalẹ̀ lèmi wá ṣe ń bí èmi wá kọ̀ ni mò ń wá agbára ni agbára ni mo wá débi mo dẹ̀ ti rí mo fẹ́ kìlọ̀ fún ẹni tó rò rántí gbọ́ pé tó ti kó o sá lọ kúrò lọ́dọ̀ mi ìkìlọ̀ tí mo fẹ́ sọ fún ẹ náà ni pé tó o bá ṣèèṣì tó o bá dé stíìtì mi stíìtì mi lásán ni o tó o dẹnu géètì mi màá bọ́ ẹ sí òhùn èmi mo sọ pé màá bú ẹ sí hòhò orí ẹ ti dààmú orí ẹ yí dànù lẹ́mìí ó fẹ́rẹ̀ gbé. èmi èmi dáńdájú onílé ńlá bàtà sí ọkùnrin ọkùn. Ah! tí mo sì mọ ohun tí mo lè ṣe tí mo màrà tí mo lè dá. nǹkan bàjẹ́ ni ọmọ mi ọ̀tá ń bẹ lóde ayé eré sì dùn mí lẹ̀ ó dọ̀lẹ́ mo ṣẹ̀ sí ẹ̀yin alálẹ̀ dìgún níbo lẹ wà ẹ má mọ̀ jẹ́ ojú ó tì mí ẹ má jẹ́ yá yóò jẹ mí gbé. jackman rtau tó dẹ̀ mọye warnings tí dáládù tó fún ẹ ẹ kó tó sọ pé oru ẹ lágbára dáládù náà ló wá wùwá wèrè wá sẹ́wẹ́n ló ń wùwá yẹn sí who does that ẹ jẹ́ kí n sáré correct nǹkan kan nínú nǹkan tí ò sọ ń sìn eh? tí ò jẹ́ kó rí ẹ pé ẹ adẹniran ìwọ ni mò ń bá wí o ní làákàyè o. èmi ló larúkọ mọ lórí. àbò lórí burúkú ni ojáwèrè ní kíni ẹ̀jẹ̀. èmi ọlọ́rẹ̀bù adẹniran. bẹ́ẹ̀ni sẹ́ẹ̀kì lọ́jọ́ orí ẹ̀ orí ẹ̀ burú ni ṣé torí mo respect yẹ jẹ́ torí mò ń bọ̀wọ̀ fún ẹ lọ sí ṣòṣì níwájú mi o wá sínú ilé mi o bẹ̀rẹ̀ sí ní fọwọ́ lálẹ́. ìwọ kò ní dáa fún ẹ. ó mọ wájú ẹ tó ti pariwo yìí. máa fọkàn kó ẹ. Ah! wọ́n wọ́n sọ fún mi ni mi ò gbọ́. ó gọ ní ó gọ ní. àti day one tó ti mú mi débẹ̀ lèmi ti mọ̀ pé mò ń wà díẹ̀. mo fẹ́ fọ́ kòkòrò ẹ̀ láti day one ni. bẹ́ẹ̀ kò wá sí wàhálà kò sí wàhálà rárá oró májìyẹ ti mẹ́sẹ̀ ò ti rìn lọ báyìí ó fi ń tọ àwòdì lọ. <laughs> ó bá jẹ bí kú ni. ẹnu sáwọn yẹn lóró májìyẹ tí ò bá dira èmi ò dira o èmi gangan ni mò ń dín ìyàn lára jagunmọ́dún mi ò lo oògùn èmi gángan lo oògùn tí wọ́n ń lò ń sìn. táwọn wá gúnyán fún ẹ báyìí tó ní tọ̀gbẹ̀ jù. ibi tó gọ̀ sí nìyẹn ṣe bẹ́ẹ̀ ni tó bá ń gúnyán fún wọn ò gúnyán fèmí fúnra mi ni màá dá gúnyán èmi ni màá dá ṣe ibẹ̀ tó bá wù mí màá dẹ̀ tún ṣe sí màá dẹ̀ tún dá. èmi gan ó ga polówó. màwa jẹ́ kó yí ẹ wípé ìgbẹ́ ò léegun ṣùgbọ́n tó bá ta tẹ kí ni bá ti rọ. mo wọ̀n lẹ̀ mo ní ẹnu ẹnu ẹnu ẹnu ẹnu májọ́ májọ́ mo fẹ́ wọ̀n lẹ̀ lèmi fẹ́ pa ẹ̀ wò mi ò fẹ́ mi ò fẹ́ <laughs> pa mi ò fẹ́ pa mo rí pẹ́rù tí ń bá àwọn ọmọ mi. ó yẹ kẹ́rù bá wọn toró mọ̀ mí dáadáa màá wá jẹ́ kó mọ̀ wípé ọmọdé ẹ báwo ti bu igi kọjá ìwé ikọ̀ tó ju irú ẹ rí a rí sì. wọ́n mi fi ìbọn tó wà lọ́wọ́ ẹ lẹ́yìn. That's ẹ súnmọ́ ẹ̀yìn. àtẹ̀yìn àtẹ̀yìn kò sí kankan nínú yín tó mọ bí tá a rìn dé àmọ́ ètò bá ní làákàyè inú yín bí mo ṣe ń sọ̀rọ̀ kó máa fọkàn lọ gbé ọ̀gá tiẹ̀ tó rò wọ́n lágbára ìyẹn dánládù àbọ̀gbọ́ ó ti dán ọmọ tèmi ó ṣe é ṣe é ṣé ó ṣe é tì kádọ̀ torí ìwọ mi ti ní kó o bá fọwọ́ kàn mí o ti fọwọ́ kàn mí ohun tó o lù lára mi kò kì í gbẹ̀bẹ̀ nípa ìdí èyí o máa kú o ẹ̀yin ẹ jókòó. wo bí irin ni mo rìn ìrìn àjò ni mo rìn ni mo kó kú kì í ṣe léèmí ọ̀hún onílé wọn láàrin ìṣẹ́jú kan ẹ kú omi. kò ní dáa fún yín ayé yín ti bàjẹ́ ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nípò ọ̀tọ̀ lágbára mi lówó méjì wà ń pò agbára lókùn tí mò ń wá mo dẹ̀ ti rí bàbá lákù bàbá yín kẹ́ pọ́nkú kẹ́ gbígbẹ́ bá bọ̀ ẹ bá bọ̀ ẹ ní kú kan láyé yín kò ní yẹ yín mo bọ̀ yẹn fún mi mo bọ̀ yẹn fún mi. mo wà bọ̀bọ̀ mo wà ti confam news Honorable Adeniran ó confam. really yes. but ọ̀rọ̀ ikú Honorable Adeniran pẹ̀lú ọ̀gá ẹ̀sẹ̀ ó ṣì ń yà mí lẹ́nu báwo yẹn máa dé àpẹ́ sínú compound ẹ̀ tọ́jà máa ti dòkú ṣúlẹ̀ pé nǹkan ṣẹlẹ̀. Hmm, wo ọ̀rọ̀ ilé ayé tiẹ̀ ti wá gbẹ̀gẹ́ ó sún mi ó lè jóun ló lọ fọwọ́ fa gàngàn tó wá jalè lórí ah. because ọ̀rọ̀ wọn olóṣèlú le gan àwọn gáàsì yẹn ló kàn ń dùn mí fún tọkàn lọ rí kúre lọ́sàn-án because ara tí wàá ń fún mi ó lè jóun ló lò wọ́n tó fi wọ́n rìn níwọ̀n agbára kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kó tó ṣẹlẹ̀ sí i. Ah. because àwọn ọ̀rọ̀ wọn olóṣèlú le gan wọ́n ní ah, jágba oògùn. Ah, but ṣé dandan ni kí ọ̀tún ṣòṣèlú kó tún máa ṣoògùn ni. irọ́ gbogbo wọn kọ́ bọ̀ púpọ̀ nù wọn wọ́n máa ń ṣe jágba oògùn. ṣé o gbọ́ yìí kan tó dé èrò kò wà ní. but òun ni ẹ nìsín ọ̀nà tí wọ́n á mú ọ lẹ́yìn kọ̀ọ̀kan báyìí ṣoríṣẹ́. alpha ṣó ti sẹ́ẹ̀tì. mo ti ṣe tán tèmi tó ṣe tán. òru ká máa lọ. danladu danladu onílé ńlá onílé ńlá. ìgbà tọrọ diribo ti lóhun orí yìí danladu ó ṣe kuku gba gbogbo agbára tó wà lọ́wọ́ ọ̀tá kú o àbí. bàbá amòye hmm? agbára ò sí lọ́wọ́ ọ̀tá mọ́. Ah, èyí ti jẹ́ ọ̀tá ti gbé agbára fún ọmọ adarí wọn. Ah, ah, ah, ọmọ èèyàn. ohun tó ń kọ mí lóminú gangan nìyẹn. ọmọ èèyàn. nítorí àti rí agbára padà lọ́wọ́ adarí wọn hmm. yóò lè hmm. àkọ́kọ́ ọ̀tá ọmọ mi ó ti bá ọmọ adarí wọn lájọṣepọ̀. bí n bá sì ní mo fẹ́ gbàgbára padà lọ́wọ́ ọmọ adarí wọn àfi kọ́ta ó padà wálé ọ̀tá ló sì kọ yìí tó ní òun ò wálé mọ́. láńláàdù n tó wà nílẹ̀ yìí ṣe kékeré mọ́. ó sú mi o. ọ̀rọ̀ ńlá ni ọ̀tá ò fẹ́ wálé mọ́ toró ti rò pọ̀ pẹ̀láwọn ọmọ adarí wọn kódà bá ti ṣe rèé bọ́rọ̀ bá kọlẹ̀ tó tún kọ òkè ó tún níbi kan tá a gbé ka ń mm, bọ̀. Àtúndá. Hmm. Ah. àtúndá tí n bá sọ pé ọ̀rọ̀ ọ̀tá kò yà lẹ́nu irọ́ ni mo pa o ah, wá ṣé bọ́tà ti máa lọ lélẹ́yìí tí òde ní padà wá mọ́ síbí báyìí títí láéláé. ìgọ̀gán rẹ. ń tẹ lóhùn. mo kìlọ̀ fọ́tà o. ẹ ó kọ̀ jẹ́ wípé ọlọ́rọ̀ abetí dìdì mo sọ fún mo jẹ́ kó mọ bí àwọn ọmọ adarí ohun wọ́n ṣe ń wu ìwà ìwà àrékèrèkè tó wà nù wọn ìwà ọgbọ́n mo jẹ́ kó tà á mo jẹ́ kó mọ ìwà ọ̀dàlẹ̀ tó wà nù ọmọ adarí ohun hmm. ìwà burúkú ìwà àkà abọ́ òrí mi ìgangan wọn tọ́ta sọ mí dì. wò ó wò ó wò ó àtúndá torí ìwọ ni àárọ̀ ẹ̀ máa sàn jù. bẹ́ẹ̀ni. torí wo ló ṣe súnmọ́ láàrin gbogbo wa tá a wà ń bí báyìí. pẹ̀lú gbogbo agbára tó tún ní. gbogbo agbára tó ní ni. ọmọ adarí ohun ti wọ́n ti wọ́n ti ṣe é ṣùtà wọ́n ti hùwà ká fún. ọ̀tá ọ̀tá. àtúndá wàá ṣe bí ọkùnrin ni. ọ̀tá. Hello, how are you? How are you? Oh, okay. My Hi, pretty my baby. Oh, I missed you. <laughs> Wake Oh there. Oh, Báwo ni? I'm good. I'm Take good. Respectful. Oh my God, even me so much. I can't wait to just get to my bed. Oh. Hello, how are you? Àti lálejò. Àlejò kan wò ìyàwó mi àtọmọ mi ni. Ìyàwó mi ni ọmọ mi rè. No, house help wa ni. That's oh, ṣe one of two things nínú ilé ni. Pẹ̀lẹ́, wọ́n lè wá working gan. Ẹ̀yà. Hmm. Ẹ̀yà. <laughs> Baby, ẹni tí mò ń wo yìí, ó look very pale. Ṣé wọ́n ń kẹ̀ ṣá? Really? Akémi ìmọ̀kan tó rí tó fi sọ báyìí no ó wà okay ó wà okay kò sick yẹn ó jẹ́ ó jẹ́ make sense. well Go. baby I, I don't I don't think. Um, you know. Oh, me, ìpò sick àbí? Yeah. Ń um gbọ́ sick? Me, ò sick o, mo lóyún You're pregnant? huh. Oh, mommy, gbọ́ pọ́ pé pregnant gan, ó gan, ó gan wò pé ó ní ó ní, wo ẹ tó pregnant today. Oh ti I don't think he's right oh. I don't think he's right, kálábóyún you know kó máa bẹ̀rẹ̀ gbálẹ̀ and everything kódà. Ah. iṣẹ́ wo ló rí ní country èyí tó bá rí náà ló máa ṣe yìí oh, i'm very sure pé èyí tó ń gbà yẹn ó fi ń bọ́ àwọn fámìlì ẹ̀ náà. èmi eh, ò bá suggest wípé kó máa fún ní owó tó fẹ́ fún un kó máa lọ dáràn sí wa lọ́rùn náà. gbẹ́dẹ̀ kí n fún ẹ lówó kó máa lọ. because you know ọwọ́ ọwọ́ ọmọ mi fẹ́ fọwọ́ kan mọ́tò ẹ̀ yẹn ó mọ̀ pé mọ́tò yẹn ló máa láì kó I mean I'm so tired èmi wọnú ilé lọ. Okay, we join you very soon. Okay. My joy is sìn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo lọ ti Jago. Jago, Jagun. Jagun Mólú ni ìyàwó mi ló wọlé yẹn ọmọ ẹ̀dẹ̀ rèé bí mo ṣe fi ẹ́ sí òun ni kò yá wa house ẹ̀pìn yẹn nínú ilé yìí ìyẹn tó bá ìfẹ́ máa gbé bí títí o máa fi padà bá ṣe wá máa lò nìyẹn. ìkàmàlẹ̀ yan ọmọ dárin nù. orí ẹ̀ dàrú mo ṣe kún ẹ létọ́ nìyẹn ìka gan lẹ́yìn ọmọ ẹranko ló ń bá mi sọ jáde. aṣọ ti níyàwó àtọmọ ńlẹ ó wá sọ mí sínú agbami ìfẹ́ ó fi mí sílẹ̀ láàrin omi kó mi lè rù mí lọ ó jẹ́ kí n kẹ̀yìn sí orísun mi láì mọ̀ pé ìfẹ́ ẹ̀tàn lásán ló ní sí mi tó bá yẹ pé mo ṣì lágbára ni ó jẹ́ kí n pa lẹ́sẹ̀kẹsẹ̀ ó sọ mí dolóòpọ̀ àdá. hello hello Kilo lòyìn dúró ṣe nínú ilé yìí mo rò bọ́kọ mi ti pay off why then are you still in my house kí lè tó tẹ́ ẹrẹ sínú mi why are you still in this room in my house. Olorun àbí ti dìde níwọ̀n tó jẹ́ kó yọ ìtì igi tí ọkọ̀ ẹ̀rì bò ẹ́ lójú ó dé bíbà ó wá pariwo lé mi What is she talking about? Kí ló What, what exactly? What, what are you talking about? Already ẹ̀ dàbí ẹni tí wọ́n dè mọ́lẹ̀ one Tó wá ń fẹ́ ẹni tí wọ́n ré ṣubú tó fi ń ṣe But kí ni bẹ́ẹ̀ What exactly are you talking about? Mo ní kókó kúrò nínú ilé mi, o kàn ń bá mi sọ̀rọ̀ rádaràda. Ọ̀rọ̀ tí ò make sense. Just sọ fún mi ṣé wọ́n rò wípé gbogbo àwọn ọmọkùnrin tí wọ́n ń bá lájọṣepọ̀ yẹn ṣòro pójú lásán ni isaac wọ àtàwọn ọmọkùnrin yẹn òun ló ń di ajé fọkọ ẹ tọkọ ẹ ná fún àtàwọn ọmọ wo bí sórí kíní tọkọ ẹ gbélé ẹ lọ́wọ́ yìí ilẹ̀kẹ̀ yìí tó o bá já kúrò ọjọ́ díẹ̀ báyìí ló kù fún ẹ lórí ilẹ̀ ayé excuse me. kórí ẹ̀ burú dànù wo lórí burúkú yìí. ó gba etí mi. kórí ẹ̀ dàrú. you slapped me. yes màá tútù gbẹ́ ìwé ẹranko lásánlásán yìí ẹranko kò ní dáa fún ẹ kò ní dáa fún bàbá lákùbà bẹ́ẹ̀ olórí àwọn ẹranko èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. ó pè mí lẹ́ranko ó tún pe bàbá mi lẹ́ranko. ẹranko ni ẹ ẹranko ni gbogbo ọ̀rọ̀ yín ohun tó bá fẹ́ ṣe ni kò sọ. the only ẹranko tí mo rí ń bíbáyìí is you. àbúyá àbá máa tún dàgbà gbogbo ẹ̀ kò ní dáa fún ẹ olórí burúkú àbáyé ẹni jẹ yìí. pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo fi hàn sí ẹ àti ìfẹ́ tí wọn náà nípa oní sí mi. àbò lórí burúkú ni ẹ ta ló lọ láti dọ́tọ̀ ti bí mi mi lọ́kùnrin àti kékeré ni mi ò ti lọ kò sí nǹkan tí mi ò lè fi wá nǹkan tí mo bá fẹ́ èmi èmi lọ́ọ̀pẹ́ mo gbé ẹ sínú ilé ìtorí nǹkan tí mo wà ní nítorí tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ ni wọ́n dẹ̀ ti gbà á èmi tí mo lo ìyàwó mi fún oògùn owó tí mo lo ìyá mi láti gba ipò mo fẹ́ ẹ sínú ilé mò ń bọ́ ẹ mò ń bọ́ ẹ mò ń kẹ́ ẹ mò ń gẹ̀ ẹ nítorí pé mo fẹ́ gbàgbára ni mo lè ti gbàgbára tí mo fẹ́ gbà kí ló kù ìwọ ìyàwó tèmi tèmi fi ń wá owó tí mo fi ń rí owó lọ́tún lọ́sì tí mo fi ń fẹ́ láà ó wá sọ àṣírí fúyàwó mi ìyẹn wá rìn lọ ó sọ mí doníhòhò á wàá doníhòhò ó wàá di oníhòhò láyéláyé ẹni mo sọ màá fi ìyà jẹ débi pé o ò ní láǹfààní àti tún dúró guys guys boss. ẹ gbé olórí burúkú yìí ẹ gbé lọ sí àjà tẹ̀bámọ̀ tẹ̀lé gbé lọ ẹ lù ú oyún orí burúkú wà nù ẹ ẹ lù ú tójú tóyún ẹ má jókòó nítorí wípé kó lè kóra ẹ̀ níjànú ni. ó yà yes boss. wọ́n á fìyà jẹ́ débi wípé wàá mọ bí wọ́n ṣe ń kóra ẹni níjànú. tọ́jú tọ́jú ọmú ẹ̀ nìkẹ́ ẹ lọ́ lọ́dọ̀ mú lọ́dọ̀ ẹ wà. tí o bá rí ẹ jẹ́. ẹ jẹ́ wọ́n máa fọ gíláàsì mi o kọ́ bá fọ. olórí burúkú àṣìírí kò ní dáa fún ẹ kí ló ṣe dé èèyàn kò ṣe rí sọ fún mi kí ló ṣe téèyàn kò ṣe rí mo ti gba agbára lọ́wọ́ ẹ̀ náà agbára tí bàbá ẹ̀ nílé mi náà ní tí bàbá ẹ̀ bá ṣe gùn tó àpè àbí èmi náà ṣe gùn èmi náà disappear àjọ àpè àjọ rè àpè àjù kò ní dáa fún ẹ orí ẹ burú mo fẹ́ sọ mi dorí ìhòòhò ìbò ní kí n ti bẹ̀rẹ̀. kìkìrà rèé. àwífúnni kátó dání àgbàjà káàdì. mo la wífúnni kátó dání. gbé gbogbo ẹni burúkú ẹ sàn wá jẹ́ kí mi gbé débẹ̀ gangan ni o kí n já ẹ tán sórí ìgbà tí a ṣe ń fojú èèyàn gidi wù ẹ́ tá ṣe ń fún ẹ ní dignity tá a ń fún ẹ ní ọ̀nà nígbà tó ṣì níyì during the moment tí boss ti gba gbogbo yára ẹ gbogbo dignity gbogbo owó tó wà yára tó sì gbà kúrò ò jáwọ́ anything wo tó bá gbọ́ zero level ò jáwọ́ nǹkan kan ó ti tán nínú ayé. ẹgbẹ́ ọmọ pọ̀ mi. ẹgbẹ́ tuntun àrùn ah, pa ẹ nígbà tó rí wa sórí ìbọn lọ́wọ́ wa ni. tàbí kò yé mi. Eh, àwa náà ò ní plan láti pẹ́ kọ ṣíàmà sọ pé ká máa pa ẹ. ó ní ká ṣe é jẹ́jẹ́. ọlọ́run bá ká rìsẹ́ẹ̀tì brain ẹ kí brain ó ti dàrú kókó dàrú pátákó náà. wọ́n máa ti gun páàdì ìyá ló máa jẹ. bẹ́ẹ̀ ní sùúrù ó ti ń jẹ ní ìfọ̀ ẹ kà á bá wà ní tó sáà sí. pé wọ́n ta ni èmi náà gbọ́. ṣé ẹ máa gbọ́ ẹkún ọ̀tá ni. wa náà gbọ́ níbo wá ni ọ̀tá lè ti máa ké. bóyá ká gba báyìí ká lọ wọ́n. ọ̀tá ló ń kí yìí. náà òun yẹn náà fẹ́ jogun ọ̀tá àmọ́ mi ò rò kọ́ta ni torí kò ṣeé ṣe kọ́ta tó padà wá sínú ìlú wa yìí kò lè jọ́ta kò lè àmọ́ rárá ọ̀tá ni ọ̀tá ló gé ọ̀tá ni ọ̀tá ṣá àtúndá. ọ̀tá ọmọ mi. Bàbá mi. Tí mo sì kì ọ́ ń lọ, mo wí fún ọ tó. Wọ́n láwọn máa darí òun ní ìwà ìkà, ète àti ẹ̀gbin tó pọ̀ lọ́wọ́. Ò gbọ́ ọ̀ ó bó ṣe wá jẹ́ kọ́mọ aráyé sọ ọ́ di aláàmù tí ń jẹ lẹ́bàá ògiri. bàbá mi ẹ dáríjì mi ẹ má bínú sí mi mi ò mọ̀ pé bó ṣe máa rí rè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ wọlé. ẹ jọ̀ọ́. bàbá láńlọ́ọ̀dù ẹ̀yin aráàlú ti pa yín. ẹ sì dákun ẹ ràn án lọ́wọ́ lóòótọ́ mo mọ̀ pọ́ta ọmọ mi ti dòkú àmọ́ ẹ ṣàánú mi ẹ kò tiẹ̀ fún láǹfààní kó padà wọnú ìlú jùgbọ́n ayé wá kó sì rìn lọ bó ṣe jẹ́ ó lọ kọ́mọ mi lè bá a nísìnyí. ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ kọ́mọ mi dá láàmú tí jẹ lẹ́bàá ògiri bí ò bá fi lè wọlé yóò mọ̀ rìn kiri bí aláàmú tí ń jẹ lẹ́bàá ògiri ni ẹ dákun mi ò béèrè orí kankan lọ́wọ́ jìgọ́ ayé rí tó bá jẹ́ òrèlé mi kọ́ bẹ́ẹ̀ fi san mí lẹ́sàn-án pé mo ti sìn ní ètò ẹ dákun ẹ jẹ́ kọ́mọ mi ó wọlé wá. bàbá ẹ ràn lọ́wọ́. Hmm. ọjà ńlá lu ọba gbogbo jìgún ayé ẹ rọrọ tó wà ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ èèyàn kan mọ́ o ọ̀rọ̀ gbogbo jìgún ayé pátápátá ni torí pé ibi tá a lérò pé yóò wó sí ńlọrọ̀ tá a fẹ́ wó sí yìí àmọ́ ju gbogbo ẹ̀ lọ ní tí ìlú bá fara mọ́ làwa náà fara mọ́ gbogbo jìgún ayé ẹ dákun ṣé kí ọ̀tá wọnú ìlú padà ẹ̀ẹ̀kan kó wọlé padà síbi títí ń bọ̀ máa jẹ lẹ́gbẹ̀ẹ́ ògirigiri. Oh. tán rí ibi tó bára rẹ dé hmm. tí mo sì kì ọ́ lọ mo kì ọ́ lọ títí ìwọ lọ gbọ́ ọ ah. má ṣe o má ṣe o ó tún dárí iná kọ àlá kí tó tún rọmọ mi ọ̀tá ọ̀tá. àwífúnni kátó dání agbájá káàdì mo láwífúnni kátó dání agbájá káàdì. àdúndá àdúndá àdúndá ọmọ kan tó ṣe kókó nínú ìlú jìgún ayé. bá mi má kí mi bá mi ẹ má kí mi rárá. àdúndá. kí ló dé èmi ló ṣẹlẹ̀. bá mi inú mi ò dùn. èmi náà ṣàkíyèsí nítorí wípé látọ̀sán tó ti padà wọ̀ àyín ni mo ti rí i pé ojú rẹ kọrẹ lọ́wọ́ bẹ́ẹ̀ni ara rẹ ò sì yá gágá bẹ́ẹ̀ni bá mi kí ló dé bá mi inú mi ò dùn hmm. ìwà tẹwù lọ́sàn-án ikú díẹ̀ káàtó hmm. bá mi hmm. ẹ mọ ìyá tèmi àti ọ̀tá tá a kọ síra wa ẹ mọ̀ pé kórìkòsùn mi ni ẹ mọ̀ pọ̀rẹ́ mi ni alábàásọ̀rọ̀pọ̀ mi ni ó wá dọ̀sán àwọn èèyàn wá ní kò ní wọnú ìlú wa bá mi ẹ wà ń bẹ bá mi ẹ sọkàn sí i bá mi ẹkọ̀ ń wò ni kódà ipò tẹ́ni láàrin ìlú ẹnu yìí gbà láti sọ fún wọn pé ẹ jẹ́ kó wọnú ìlú wa àwọn aráàlú àgbà sí lẹ́nu bá mi ṣùgbọ́n torí wípé ẹ fẹ́ rí kí n dunnú ẹ fẹ́ kọ́ ọ̀rẹ́ mi padà wà nílùú ìmọ̀ ọ̀tá ọ̀rẹ́ mi ẹ wá ń wò ẹ fọwọ́ lẹ́rán àbá mi wá ní kí inú mi inú mi ò lè dúró nǹkan tẹ̀ ẹ̀dẹ̀ ṣe ò dá ìwà tí ò dá ni bá ẹ ẹ àdúndá. bá ó rí ọba má gbé kó ti gbéhùn ìbéèrè lọ ọba fi bẹ̀rẹ̀ torí ìbéèrè ló yẹ kọ́kọ́ ṣáájú kò yẹ kó máa nàka wọ̀nyí sí mi torí pé wọ́n ní bí ọba sí ohun tó ṣẹ̀ṣẹ̀ irun ẹ̀ṣẹ̀ kan ò ní déédéé ṣẹ́ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni wípé bí ìwọ náà bá wo ohun tó ṣẹlẹ̀ lọ́sàn-án mo béèrè o mo béèrè lọ́wọ́ gbogbo ìlú mo ní ṣe kọ́ta ó wọlé padà gbogbo ìlú ló ní rárá o kìí ṣe èmi àti pé ìwọ náà bá wa wo ọ̀tá dáadáa ó rí i pé aṣọ rẹ ti yàtọ̀ sí tiwa ọ̀ wò dáadáa léyìí tó túmọ̀ sí wípé bá a bá gbà wọlé yóò kó bálé yóò kó bọ́nà kódà yóò kó bọ́nlé yóò kó bálejò léyìí tó túmọ̀ sí wípé ó lè fa hílàhílo ó sì lè fa wàhálà sí wa lọ́rùn nínú ìlú ìdí nìyí lóòótọ́ ni mo lẹ́nu mọ́ láṣẹ gẹ́gẹ́ bí ipò mi tí mo lè sọ fún gbogbo aráàlú jùgbọ́n ayé pé ká gba ọ̀tá wọlé padà a gbọ́dọ̀ kọ́ lè wọ̀ a sì gbọ́dọ̀ kọlu àṣà àti ìṣesí wa nínú ìlú yìí bá a bá wá ṣe ǹjọ́ da kí tẹrú tọmọ kí wọ́n má lè forí lóṣùká láti sùn ìwọ fúnra rẹ ò ní fojú kunrun bẹ́ẹ̀ ló ní lè ráyè jókòó bó ti jókòó yìí torí gbogbo wa pátápátá òun ni wàhálà òun ọba ìdí tí mo ṣe ohun tí mo ṣe nìyí. bá a. Hmm? sóhun tẹ́ fi ń yé mi ń sìn ní pé ọ̀tá ti lọ ni. àtúndá ọ̀tá ti lọ dànù. ó ti rìn lọ́mọ èmi rí mọ́. o ò tún rí mọ́. orí n tí mo fi múlò sọ́wọ́ àlàáfíà rẹ̀ rè o. ìwọ náà má ta ṣe àgẹ̀rẹ̀ débi pọ́ lọ bí tọ́ta lọ. ọlọ́run ò ní jẹun pàdánù rẹ̀ báyìí o. àṣẹ àṣẹ ò ní jẹun fojú sunkún ẹ̀. àṣẹ bá àgbáyé. ládùúgbò bí mo ṣe sìn yín tó gbogbo tó yẹ kí n jẹ́ láyé mi pátá mo fi sìn yín. mo wá tọrọ oore kan ṣoṣo lọ́wọ́ yín. ẹsìn ẹni ẹ̀yìn ṣe ẹ̀sìn ṣe. ẹ wá jẹ́ kí ọmọ kan ṣoṣo tí mo bí ẹ wá jẹ́ kó da láàmú tí ń jẹ lẹ́bàá òkè èyí túmọ̀ sí pé ẹ ò nífẹ̀ẹ́ rẹ̀ fún ìdí èyí mi ò bára wọn ayé ṣe mọ́. mo ṣe tán láti fi jìgún ayé sílẹ̀ àmọ́ ṣá o tí mo bá fi lè fi jìgún ayé sílẹ̀ àti jìgún ayé àtàrà àlù jìgún ayé ẹ ò tún wà bákan náà mọ́. ó yá ẹ̀fúnfún lẹ̀lẹ̀ lọ máa gbé yàrá mi wá. ọ̀dọ̀ ọ̀dọ̀ náà ni mò ń bọ̀ yìí. ọ̀dẹ̀ náà kò lè kò sí bọ́ọ̀lù. máa dọ́dọ̀ sorry but èmi ò bá wò pé instead of ma lọ sí hospital bóyá kẹ́kọ̀ọ́ jẹ́ ká lọ gbé doctor wa kó wá treat inú ilé àbí. mo ti kọ́ ọ̀lẹ́. mo ti kọ́ ọ̀lẹ́ ọ̀hún ló pè mí sí fẹ́ lọ bá lọ́sibítù straight ẹ má stress ara ẹ kò sí <laughs> lá lá náà lákọ̀ọ́ ni mo wà bí ìbọn ó ó dẹ̀ yé gbé ká tó fi kára ah yes boss yes. aláàjì wa mẹ́bọ̀ àyẹ̀kọ́. aláàjì Fọlá ok. mọ́tò ok ẹ ṣe. ah doctor patrick. boss boss boss. Boss, hey, yeah, yeah. Boss, boss, boss, boss, boss. Boss, boss, yeah. Oh my God, oh my God. Oga, oga, oga, hey, hey. Hey. Hey. 巴当！巴当！哎，啊啊！嘿，丢吧我，丢吧你，丢！啊啊！ ìgbà tí mo dé ni mo realize pé mọ́mì mi ò sí nílé dáàdì mi ò sí nílé èmi nìkan ni mo wà ní kò lè wọlé kó wá gba kóńdó. àti wọlé ò kò le hmm. torí èmi kọ́ ni mò ń rúgbá lọ́sàn Òṣogbo títí gba láṣà lọ́dún èkó nǹkan ti bàjẹ́ nìyẹn. fifty k. mo rò pé òòṣà òkè tanná lásán fẹ̀yìn nìkan ni. òòṣà òkè lè má tanná fún mi ṣùgbọ́n òòṣà òkè lè tanná fún ìyá tó dẹ̀jẹ̀ sí yín lójú ẹ pè wọ́n wọlé kẹ́ lọ fún wọn ní kóńdó. bàbá onífìlà wọn bá yín kọ́ ẹ̀ ń parẹ́. Ah! tẹ́gbọ́n ìwọlẹ́wọ̀n ọmọ yín ní ti wá sẹ́yìn sí Táwọn bí come and sleep. Gínígí fi kí ṣíngì, kíkí làgà ṣíngì. Kíkíníkí fi kí ṣíngì, pàkánìkì òun pàkà sọ́kọ̀ ègèdègè. Olótìrẹ́lẹ̀. Ẹ̀m Partner. Partnership. Ṣé lè tó dàbí kútẹ́lù? Ẹ ẹ kàn lè fojú wo, fúbọ́là lòun náà, tẹ́ẹ̀ ló ń gbà. Olóde mẹ́ta Ah ẹ fi olóde mẹ́ta lẹ o ẹni mo fẹ́ ẹ̀ndì kárí àmì pẹ̀lú rẹ̀. wọ́n ìwà bẹ́ẹ̀ kọ́kọ́ sí kò bì jọ. inú bàbá ọkọ mi calm ah. down you don't have to be rude ẹ mọ̀ mi rí. tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù pe ọ̀rẹ́ mi kọ́ náà á bá mi tì wọ́n mọ́ gádùn táwọn ọmọ ọmọ dàmí làmú káàkiri mọ́ lọ Ìbàdàn hmm. ni wọ́n ń gbọ́ ogun oríire ọ̀sẹ̀ oríire ajíjọlá ànábìrẹ́ oríire two hundred mo rò ogun oríire wa àwọn ọmọ bògùn jẹ wọn kọ wọn sórí rẹ. bàbá mi di eh! wọn á sanjọ <laughs> wọn á rògùn wọn lò. ṣé oògùn agége àbírú oògùn èwo. ìwọ ń sọ fẹmi wípé èmi jẹ ọmọ Ṣàngó pé sàásù lèmi bẹ́ẹ̀ ni ìṣàǹgbà tẹ wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ṣe rè hmm. ẹ̀ka pàrọ̀ sàásù. ìdí tèmi fi gbà pé ara Ṣàngó ni wọn hmm. wọn jọ bàbá yọngi sáìnì ah. portable. bẹ́ẹ̀ ni òwò dídùn. tó bá kọ wájú sí yín kẹta tó bá kọ ẹ̀yìn sí yín kẹta tó bá kú ẹ̀yìn nìkan kẹ tó rẹ̀ yín pa. ohun tó ń sọ ni wípé àwọn tó dáfá fún ìfà àwọn náà ni a fi kó. mo darúgbó ọdẹ tí ń tolú mo di ògbólógbò ọdẹ tí ń wọ ògòǹgò láàtàn bí ọmọ aráyé bá ń gúnyán nínú odó ìdágìrì a sì dá ilẹ̀ lẹ̀. láyé fáwọnà. ìlú ìlú torí gbàdámọ̀ láíláí kájá wa tẹ́ríkin ká àwọn violence. kò lè wà bẹ́ẹ̀ táyì. gbogbo àwọn akọ máa sọ tó gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo sọ. wọn náà sọrú rẹ mọ. ṣé ẹjọ́ ń jẹ́ kí wọ́n jẹun yó èèyàn máa ń pa kó oúnjẹ tó jiná ni. Ah! iná violence tí mò ń kú kù yìí. bó bá jiná tán yóò tabara ilé yóò tabara òkú wákàtí kan ló fún ẹ kó fi wá bá mi lágodo àjẹbẹ ambulance tó máa wọnú agodo yìí ó máa lé ní thirty two. ó máa wọ náírà náà. tí o bá fàyè gba wèrè apalẹ̀ tán o ìwọ gbogbo ìbú kúkọ́mọ yìí ń tẹ̀. èmi ọmọ bọ́ọ̀lù ẹ̀sẹ̀ kan ògùn lọ́sùn ògùn lọ́sì sí gbogbo rà ní fẹ́ nù mí ìfẹ́ bíìsì ọmọ àlẹ́ ní mi ìrẹ́ ń bẹ lọ́dún mi. OVC ìka tó ń jojú kà. fáyà. fáyà fáyà. This is not even funny at all. Kí ló funny sí pé kò rẹ́rìn? Ọdẹ òṣì calling your partner condescending names is not cool at all. Sherry, ni ayé ta wà yìí àkọlé ọkọ àtìyàwó ó lọ fa àgọ́. I think I made a mistake about you. I think ọgá gbóyìnbó ránu lọ gbogbo ìbò. ìwọ náà kò ṣe ìdánù járe gbogbo. o mọ̀ pé tí obìnrin bá ti ń sá tó ń sáré tán yìí wọ́n fẹ́ lóra wọ ẹni wọ́n fẹ́ lóra wọ ẹni. ìwọ náà fi ṣàdá. ìwọ ń ṣiṣẹ́ òun ò How convenient is it for you láti fẹ́ ọkọ ẹ sílé instead kò ń fẹ́ sílé? A million naira is a change tó yẹ kó máa weekend. If you know the right thing to do. Jide, o ti bà ayé mi jẹ́. Ah, kí ló ṣẹlẹ̀? Ah, mo béèrè lọ́wọ́ ọmọ mi pé who asked you to eat the chocolate? Ó mọ nǹkan tó fi dá mi lóhùn. My daddy tó tọ́jú mi. Hey! We will just turn deaf to ears. Monique is cuisine now. Oh, In our relationship. Dumbhead. I was abused, tortured, embarrassed. I was bullied and brutalized. Ta ní ID card? Ẹ̀jẹ̀ ta lélẹ́yìn ah. Who is James Kaka?